الله والصلاة والسلام على رسول الله وعلى أهله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أتكفهم وأطاوة وتبارك سرى رسول الثلاثة نيا إنبا على سرى لك كما كان مبوت سرى أربعين النووية ننمك أقوى باي àmọ́ kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ara fún wa gbogbo àwọn bá ti béèrè nípa ìdálẹ́kọ̀ọ́ ìṣàkọ́kọ́ ká gbìyànjú ká tètè máa kọ àwọn ìbéèrè wa wá wá títí sí i àbá ti ti sábẹ́ níta sí ní gàgàrà wa yìí a máa rí àwọn pẹ́sẹ̀ yẹn mú bẹ́ẹ̀ sódàtí àwọn afáwa ó tètè bá wa dáhùn nígbà tí a bá parí ìdánilẹ́kọ̀ọ́ ti ẹlẹ́ẹ̀kejì àtúpẹ́ fún gbogbo ẹ̀yin yàwó abẹ́ farabalẹ̀ dáadáa ẹ̀gbọ́ wà níta kọ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì náà ọlọ́kùn ṣe nínú fún wa. káàtì máa sọ síra wa dáadáa ká máa wò ó bàbá ti sàlàyé káwa náà máa wò ó. àǹfààní tá ká jẹ níbi ìjókòó ìwọ náà ní pé gbogbo àwọn tá a jẹ́ obìnrin nínú ilé ibi tá a kékeré àyè wà láì nínú lámì tó jẹ́ pé gbogbo àwọn ọmọ wa bá ti kéré mọ̀ kámọ̀ sàlàyé rẹ̀ fún ọkọ̀ mọ̀ mọ́ láti fi kọ́lọ̀ kó ṣe ní ọ̀rùn Àwọn tó ń jọ́ rẹ̀ wà náà bá pàdé lóde ni àbá pàdé bí kankan ní. Kámọ̀ sàlàyé àwọn yìí fúnra wa kọ́lọ̀ kó ṣe ní ọ̀rùn wa. Sọ àfọ àwọn fẹ́rẹ̀ pẹ̀lú síra àtàrí àtàwíyà بسم الله الرحمن الرحيم نبينا نستعين وعليه الإقلال والصلاة والسلام على ثمانية نعمة ولاد على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين وبعد آه، إن شاء الله أفبر ìpele يمكن nínú منو àtàárọ̀ tí في máa ka الإمام النووي الإمام يحيى بن شرف أبو زكريا إمام المدرسة النووية رحمه الله تعالى الإمام النووي nínú àwọn àgbààgbà tí ọlọ́run bá fi kẹ́ àlùmọ̀ yìí pàápàá jùlọ níbi ìmọ̀ àdéhìí ìmáàmù yìí wọ́n lo ọjọ́ tó kéré púpọ̀ nínú àwọn ọdún ilé ayé láti rò pé bí ẹ bá kú ní ọjọ́ orí ẹ̀ àmọ́ ká àgbà ní sòsáìtì pé á ah, ó sì kú lè rèé rèé ọjọ́ orí orí bàtà kú láyé jẹ́ bá àwọn àti ìmọ̀ ṣe àwọn kọ̀tọ̀ ṣe àwọn kọ̀tọ̀ ṣe kọ́ kalẹ̀ wọ́n ti yẹ sí tó lé lórí fọ́tì àbẹ́kọ̀tọ̀ wọ́n parọ́ kọ́ pé ní fọ́tì yẹ pẹ̀lú díẹ̀ òun ni bàbá yìí kú láyé bàbá yìí ọlọ́wọ́ bá ń sọ̀rọ̀ jẹ́ tó kára àti wọ́n àwọn tó kú láyé kì í ṣe pé bóyá wọn ọmọ ti jẹ́ obìnrin àbí pé ní bóyá wọ́n ti wọ́n lọ́dà bí ìbá ṣe pé ní àfáà yìí wọ́n wo àsìkò táwọn ní láyé pẹ̀lú responsibility ti bẹ níwájú àwọn fún àlùkùnmọ̀ yìí pẹ̀lú táwọn fẹ́ ṣe kalẹ̀ bá dùnmọ̀ wọ́n wá sacrifice pásánà motive ti wọn tí wọ́n rí lára obìnrin àti ọmọ wọ́n wá ṣiṣẹ́ pàlùkùnmọ̀ yìí lọ́bìjẹ́ pé nínú àwọn tí tí wọ́n jẹ gbèsè àdúrà látọ̀dọ̀ àdúgbò yìí tí àlìkíyàwó ọlọ́wọ́ èdè òun náà ni bàbá yìí wà. débi pé táwọn yẹn bá lọ sí wọn lé wọn máa ń gbàgbé oúnjẹ sẹ́nu ọ̀nà tí wọn ò ní láti jẹun tó wọn kọ tíra nínú àwọn tíra tí wọn kọ kalẹ̀ òun náà láti kalẹ̀ nínú àwọn tíra àwọn náà ni wọn ti sọ̀rọ̀ sí nínú àwọn tíra àwọn náà ni uh, alimajumur tí wọn kọ nínú àwọn tíra àwọn náà ni sẹ́rù sẹ́rù sọ́yìn muslim wọn kọ tíra tó pọ̀ gẹ́ lẹ́nu ọjọ́ orí wọn yẹn láwọn tíra ńláńlá kọlọmọṣà mọṣà fún àlùmọ yìí nínú àwọn ọmọdé nínú àwọn èèyàn báyìí náà tí wọn tún gbogbo àlùmọ yìí gbà kọlọmọṣà sàlùkù kẹwọn. hadithi tí a kà láàrin hadithi ẹlẹ́ ìtẹ̀fà lákàtí tíra yìí tíra lálùbáríkà yìí nínú àwọn tíra hadithi tí ọlọ́run kó lálùbáríkà yìí láyé òun náà ní àrùbáwò náà wà wíyà òun náà ní forty collection of hadithi kódà àti hadith number forty two hadith forty two ní mẹ́bẹ̀ ó kọ forty forty with popular wọ́n pè yẹn ní fún àtàbí torí pé ní forty gẹ́gẹ́ bá yẹn pé ní forty forty nine àwọn ẹ̀sìn ìlú láyé so nínú àwọn patronite àbọ̀tí ọlọ́run fi àlùbáríkà púpọ̀ sínú ọjọ́ orí ayé ọjọ́ ayé wọn òun náà bàbá ìwà hadith jẹ́ra àti àìmọ́ ọdún lálùbáríkà jẹ́ kọ́lọ́ mọ́ṣáájú lálùbáríkà fún àtàkùn yìí náà hadith number 6 kitabe kai hadith number 1 shi ko to ko hadith ne ko shi ground ka ona ni to kitaba mo ba shi kitab babo fikira hari ke hadith ala ko ta ko ka hadith aswaju eh, umar bin khattab radiyallahu anhu to bi sọ̀rọ̀ ba ni yes wallahi àwọn bàbá yìí ko shi ma fikira ma oni la kai ko bi ko yi lo je ki àwọn ko se ti de ni ti wọ́n ro pa wọ́n ni ma ti wọ́n ni ma to se de ba te ta bàbá yìí tí wọ́n lọ́mọ tó sáyé sẹ́ta bàbá yìí ṣe ọ̀nà wọn jìgà tí tó tí bàbá yìí fún àdìsí sínú síra ìwò kan kó àdìsí kọ́ ti síbẹ̀ wọ́n tó pẹ̀lú lọ́jíkì àmọ́ kíyàn tó lè ọdẹ sáàdì lọ́jíkì tó wà behind ibi tí wọ́n pè àdìsí kọ̀ọ̀kan sí àbíkó tó kó wájú àwọn ọmọ tẹ́bá wà àdìsí alákọ̀ọ́kọ́ ó sọ̀rọ̀ pàdéyàn àdìsí yẹn àdìsí àdìyẹn ìgbẹ́mùsáàdì sọ pé nǹkan bíi fífítì mọ̀sáàdì mẹ́sàn-án mẹ́sàn-án ìdíyà òun ló tó ní pẹ̀lú àdìsí alákọ̀ọ́ yìí nínú àwọn àdìsí tí ó ní ọlá jù nínú àdúgbẹ̀ yìí òun àdìsí alákọ̀ọ́ tó gbé kalẹ̀ yìí torí pé ní àdìsí yẹn òun náà ní kọ́kọ́rọ́ òun náà sì ti pàtó ìtọ́ ìtọ́ ojú kọ́kọ́rọ́ tí ọmọ èlò òbí tilẹ̀kùn pé iṣẹ́ rẹ̀ dà òun náà ti pàtó tó fi tilẹ̀kùn máa pé iṣẹ́ rẹ̀ dà òun náà ní bóò lẹ́sẹ̀ tó ṣiṣẹ́ pánú àti láwọn abìtẹ̀lé àdìsù pé ìtọ́lá àdìsù ọ̀rọ̀ òun náà ti tẹ̀lé sódà kálẹ̀ lọ sókè àdìsù bá ti bá ti lọ sí àjẹ́ òkè o kí wá ní iṣẹ́ tá à ń ṣe fún àdìyẹ yẹn wọ́n wá tó àwọn iṣẹ́ yẹn wọ́n kọ́kọ́ mú àwọn iṣẹ́ ọ̀rọ̀ wá òun náà ní àlìkùbẹ́ wọ́n mú àwọn iṣẹ́ gọ́hìn wá wọ́n sì mú àwọn iṣẹ́ ìṣàlù ẹ wọ́n wá máa ní ìṣẹ̀lẹ̀ ìkẹta wa láti fi mú bí ẹsẹ̀ ìpè ní ibi tí wọ́n nìkan ayé àlọ́dọ̀ rẹ gẹ́gẹ́ bí èèyàn mùsùlùmí nínú àtúntò yìí òun náà ní ìfẹ́ náà ní ìṣẹ̀lẹ̀ ìkẹta. àdìsí Umar Abdullahi bin Umar rabi Allah wa kekuli ya Islam ala alam ibi márùn náà ní Islam ní ọbẹ̀ jẹ́ mùsùlùmí ó kí o ṣe mara àdìsí ẹlẹ́kẹ̀ẹ́ tó wá tàbá wò dáadáa ṣé kí máa mọ̀ ṣe ṣe bẹ́ẹ̀ wọ́n fẹ́ẹ́ fi àlàyé kẹ̀kẹ́ fún wa ni. òun náà ni tọ́bẹ̀ yóò máa sáré lọ sábọ̀ tí ó mú gbàgbé tí wọ́n rí fáyà lọ́wọ́ rẹ̀. pé ìtọ́ ìjọba ìyẹn láyé nítorí torí ẹ̀jọba ìyẹn láyé pé nítorí torí ẹ̀jọba ìyẹn láyé òun ní bẹ́ẹ̀ bí àdìsẹ́lẹ̀ kẹta tẹ́lẹ̀ kẹta àmọ́ àdìsẹ́lẹ̀ kẹrin nítorí wọn gbàgbé rẹ̀ tó ti hadith abdullahi masud abu abdurrahman rabi allah wa ayi ipe ni wo mada ila kama bi yadi man kari kada ha nahdathu yujma qalbuhu fi batn ummihi 40 yawman ala hadith ile ka sheikh ibn abbas tibe logically pé wá wá o ṣe sọ́ra rẹ̀ ọtí màníyàn ọtí mọ bó ti máa tẹ̀sẹ̀ ọkìrùn ọba rẹ̀ ọ̀sìn tó bá ṣe tó tẹ̀lé àwọn àbí ọ̀sìn ní mọ́ni bó ṣe ní mọ́ni ṣe mọ̀ láìka ní bó ṣe ní mọ́ni ṣe ní gbogbo ẹ̀ sílẹ̀ sí ọ àbí bí bàtà sọ bẹ́ẹ̀ sẹ́m tó tẹ̀lé ọtún yẹn wà wájú wọn èyí rẹ̀ sílẹ̀ sí ọ òkè ọtí mọ́ni tí ò yẹ kó gba responsibility tó wá láyé rẹ̀ ọlọ́wọ́ rẹ̀ ó ti mọ́ àti wá gbọ́ o ìkàkà bẹ́ o tí ó fẹ́ máa dàrú papọ̀ mọ́ èyí tó ń tèmi o sọ́ra rẹ̀ òun náà ní ti dá náà fi máa dùn máa ń ṣàkóso pé èyí tí wọ́n request lọ́dọ̀ rẹ̀ èyí tó request lọ́dọ̀ rẹ̀ yóò lọ pàdé ìjà tí ìtura ẹlẹ́kẹ̀ẹ́jà lẹ́kẹ̀ẹ́ àwọn sọ wá rí ìjàdí tó bá ti yàtọ̀ sí mẹ́ta àti ìkọ̀kọ́ o but ahadẹ sẹ́sì amina hàdà má lè tẹ̀lé ìfọwọ́ ìdàtí ìwà parí ìkẹ́ ṣé ìlú àdéhùn àwọn ti kọ́ gbogbo aláṣẹ ìdá àkídà àti ìbàdà wọ́n wá bẹ̀rẹ̀ sí kọ́ wa ní kíkìkì pé wá gbọ́ o àwọn kankan ní ìrìlẹ̀ ti mọ́rọ̀ o kìí ṣe òkúta wọ́n bèrè ọ̀rọ̀ torí pé òkúta kankan náà kí n tó jayé ọ̀rọ̀ àtàlọ́jà kan ti ta ọ̀jẹ̀ kan ọ̀sìn kan ọ̀wọ̀ kan ọ̀sìn bọ́ọ̀lẹ̀ gbogbo ẹni lábùú abọ́dá ní òkè ṣe pé ọkọ̀ bá lóde ìwọ̀ iṣẹ́ ìwà ti ṣe ń tó ló fi jẹ́ kí àwọn àgbà pé ẹni tẹ́ bá fẹ́ kó bẹ̀rẹ̀ sí ti ayé dáadáa Islam àbí kẹ́ kọ́kọ́ pé e tó kọ́kọ́ pàtó àwọn ọ̀dà àwọn yíyà bí kópa àti ìdà tó dáa kókọ́ ìbádà tó dáa kó sì kọ́ fíkí wù ó ti yẹ kó yé e níbi ibẹ̀ níbi àdéhùn yìí lọ́pọ̀lọpọ̀ ó ti gbọ́ ẹ̀ pọ̀ sí ìtú pẹ̀lú ìwà wàlẹ́ ìfọ́dà yìí ká gbé dáa ṣẹ̀dí àgbẹ̀ nígbà tí ìyẹn bá mọ̀ pé owó ọ̀gbọ́dọ̀ fẹ́ kó dáa kó ṣe é lówàá wò á ah, ẹ̀rí nígbà fún mi òun lára àtàlàyé díẹ̀ nípa ọ̀rọ̀ sálẹ̀ tí àkọlọ̀ bá ní àdé sàlàyé hadithi mọ̀mẹ́tọ̀ tí mo lò níbi ìjókòó àkọ́kọ́ náà máa lò síbẹ̀ níbi iná máa ka hadithi yẹn látòkè nílẹ̀ torí ká lè fọ́lọ̀ òkúka rẹ̀ nítorí ó wà ká máa ká ti jẹ́ kí ó tù máa ti tú lógere máa tú tán máa máa sàlàyé àwọn àká àwọn òdájọ́ kọ̀ọ̀kan bọ́lọ̀ bá ṣùgbọ́n قال المصنف رحمه الله تعالى الحديث السادس عن أبي عبد الله النعمان بن بشير رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الحلال بين وإن الحرام بين وبينهما أمور مشتبهات لا يعلمهن كثير من الناس فمن, فمن, فمن, فمن اتقى الشبهات فقد استبرأ لديه وعلمه ومن وقع في الشبهات وقع في الحرام كالراعي يرعى حول الإمام حما يوشك أن يرتع فيه ألا وإن لكل ملك حما ألا وإن حمى الله الحريم ألا وإن في الجسد مضغة إذا صلحت إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب رواه البخاري ومسلم نعم نص حديث له صحابة الحديث و أبو عبد الله النعمان بن بشير هو قائل النعمان هو بشير بن بشير بن سعد وما سعد بن ثعلبة وما ثعلبة الأنصاري الخزرجي الأنصاري الخزرجي آه، أنه قبيلة أنصاري فبيت وقبيلة خزرج لكن أنصاري قبيلة بين الكتب في مدينة الخزرج أوس سيد الخزرج فبيت والأنصاري نورا مدينة ọlọ́pàá sábà yọ ṣe wọ́n bí bàbá yìí ní ọdún keje gbogbo àwọn afá àná panukọ pé ní bàbá yìí wà ní àwọn ọmọdé sọ̀hábà náà ìyáàrú sọ̀hábà náà ti sọ̀dárì sọ̀hábà Nu'man bin Bashir bàbá wọn náà sàábẹ̀ ni gẹ́gẹ́ ṣẹṣẹ fáwọn náà sàábẹ̀ ni wọn wọ́n sì jọmọdé bàbá yìí àdíìsì tí wọ́n gba alámọ̀dà fẹ́ sallallahu alaihi wasallam wọ́n gba wọ́n mọ́ra fọ́tí àdíìsì wa حدث عن رسول الله صلى الله عليه وسلم مئة وأربعة حديثا وقال وانا قصي حديثها اتفق الامامان البخاري ومسلم بابا مجي داداي اما مجي دي قاعده وقفوا لين حديث باباي لين حديث ماو وانفرد البخاري بحديث امام بخاري داداي كذا ولا تدور ومسلم باربعه اربعه امام مسلم حديث من هذا látọ̀rọ̀ ọ̀rẹ́ yìí. Bàbá yìí wọ́n jẹ́ àdínú rí, wọ́n jẹ́ gọ́ọ̀nà rí. ní àsìkò ìjọba tó àwọn àtàkùtà padà dàgbà. Bàbá yìí ni bàbá wa tí wọ́n dá nǹkan fún wa. Sọ̀ádé Lòmánù Bùnbàṣír bàbá wa dá nǹkan fún wa láàrin àwọn yòókù. Bàbá wa sọ pé àwọn àgbà. Àwa ni a kọ̀rọ̀ níwájú àlejò sọ́lọ́lọ́ àwọn àlùsọ̀lọ́ pé ó dá ọmọ rẹ̀ kẹ́kún nìkan ànábì kọ̀ ànábì ní kó má dá ọmọ rẹ̀ kẹ́kún nìkan tó bá jẹ́ pé ìrìn rẹ̀ kẹ́kún gbogbo àwọn ẹ̀kún rẹ̀ sí dáadáa fún gbogbo ẹni kó ti wà ní pọ̀ sí sínú àìkọ́tà pọ̀ ní ara tàbí pé èyí jọmọ yẹn fún nìkan gbogbo ènìyàn jọmọ fún nìkan so ní ọba sókí sọ̀hábà yìí sọ̀hábà yìí ti jẹ́ ọmọ àǹtí lóbìnrin ọmọ ọmọ ó jẹ́ ibùdókòtì àbúrò àbúrò wáhà sàbẹ̀ ńláńlá tí ó ní ìdógún أبو تهوى جعفر بن أبي طالب àti زيد بن حارثة رضي الله عن الصحابة أجمعين صحابة قل سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قل بمن جاراني كان النبي صلى الله عليه وسلم في صبي حديثي وأن مرتبة حديثه على فصل حديث دجاج sísọ àríwá sọ pé ní mo fi ń yára àdúgbò tàbí ìsọ tàbí sọ pé ní tẹ̀bí ìtú aw ṣàfáàní abánẹ́bí ó pẹ̀lú bá sọ̀rọ̀ pé àbí ànẹ́bí àkùbára ni ànẹ́bí sọ báyìí fún mi títà bá sọ pé jà lẹ́yìn ànẹ́bí òun gbọ́tà lẹ́yìn sọ bẹ́ẹ̀ torí pé gbogbo tí ń dẹ́sọ̀ ànẹ́bí ànẹ́bí ìmáàmù náà sọ pé ní gbogbo olúùlù ni wọn olódodo ni wọn ó déédéé ni wọn. Abdullahi bin Mas'ud radiyallahu anhu wọn sọ pé ní ìdánwò àdáwọ̀ fi kùlù ìlà ọlọ́wọ́ bá jẹ́ gbogbo ọgbọ́n mi yẹn ó wá rí pé ọkùnrin tó dáa tó wù lè fi sẹ́nà sí gbogbo ayé òun náà lọ́kàn sẹ́dọ̀ àkọ́kọ́ sọ́lọ́ lọ́wọ́ àlùsọ́dọ̀ fọ́sọ́fà ọ̀dọ̀ Muhammad ó wá sẹ́ta ọkà tẹ́tí kò lára gbogbo ẹ̀dá tó dá tòmọ̀dẹ́sọ̀rọ̀ sí kùlùmí làálẹ̀ yìí ọlọ́kùnrin àwọn gbogbo ọkùnrin ẹ̀dá tó dá láyé lẹ́yà tẹ́bí ó wá rí sí ọkà ọ̀sọ̀ àbà tẹ́bí òun lọ́kùn tó dáa lẹ́yìn ìgbà tí o bá tó láyé máa ń sọ́fà ọ̀sáàbọ̀ ìgbàgbọ́ ọlọ́run wá tẹ̀ sàn abẹ́rẹ́ gbogbo tàbí àtẹ̀lẹ́ ẹni tàbí wọn ẹni tó bá sọ fún ẹ rí kó lọ mọ pé òun pàṣẹ òun lọ́wọ́ bá wọn kó sì mọ pé yóò wẹ́ tó pọ̀ tí ó fi bá kìlọ̀ rẹ̀ ọlọ́run sọ̀rọ̀ ní kó máa sọ pé ọlọ́run ọ̀gá tó ṣe ibi ọlọ́run bá tẹ̀sán sí ọ̀dà gbogbo alẹ́ làwọn tó bàbá Buhari níjọba nàìjíríà ti dàgbò kẹ́tọ́ yẹn mínísítà àwọn ó bẹ̀ tó sùn mélòó oṣù mẹ́fà torí pé wọ́n bẹ́ẹ̀ tẹ̀sán tí wọ́n wá rẹ̀ tàwọn náà wò yìí kan kọ́lọ̀ wá ń tẹ̀sà fúnra rẹ̀ kẹ́nìkan wá ní ayé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ́lọ̀ ajẹ́pá ayé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti ayé àká ìgbẹ́ bẹ́ẹ̀. àwọn òní sọ bẹ́ẹ̀ nípa àwọn ti ayé ní gbogbo tọ́lọ̀ bàbá fẹ́ sà tọ́lọ̀ ọlọ́sọ̀lọ́ bá rẹ̀ lọ àtọ̀ kódà bí ìjẹ́dà àwọn gẹ̀gẹ̀ tó ń disukú ti ẹ̀sọ́ náà ọlọ́wọ́ wá sẹ́ta fún ojúṣe tó dáa fún ọ ó fi tó dáa fún ọ ó fi làákà ìrọ́pò tó dáa tó rọ̀ kó dáa lójú ọmọ ayé tó sọ̀rọ̀ ọlọ́ọ̀sọ̀rọ̀ tó sáré sọ pé sẹ̀mí tó sọ lọ́wọ́ sallallahu alaihi wasallam gbogbo tó ti ṣọ́rọ̀ wá sọ báyìí pé ní ìdíyàn aláàlá dájúdájú ìdíjà aláàlá ọlọ́run kó kílẹ̀ o mo fẹ́ ká máa sọ ọ lọ báyìí mo fẹ́ fún lókè ní ìdíyàn aláàlá dájúdájú ìdíyàn ọmọ mi ẹ̀fásitì ìdíyàn dájúdájú aláàlá ìdíjà aláàlá níbi jíjẹ níbi wíwọ̀ níbi ìbáṣepọ̀ níbi lílò báṣepọ̀ ó ti ti gbogbo yóò وإن الحرام nítorí jẹ́ haram ọlọ́run níbi ìjẹ níbi ìmú níbi gbogbo ẹ̀ báyìí ó ti kílẹ̀ sí yóò wọ̀bẹ̀ ìjẹ́hùnmá àmọ́ láàrin méjèèjì ayé láàrin tí jẹ́ halal ọlọ́run àti tí jẹ́ haram ọlọ́run tọ́lọ̀ ti ṣàlàyé sóti ẹni tó kílẹ̀ ní Qur'an tó kílẹ̀ ní hadith wọ̀bẹ̀ ìnáhùnmá òmùrù àwọn kéjì kẹfẹ̀ bó ṣùnà bí i wọ́n fara jọra wọn. wọ́n jọ halal wọ́n sì jọ haram ìtumọ̀ rẹ̀ wọ́n bẹ̀ ìdáhùnmá láàrin gbogbo títí halal pé ọlọ́ọ̀ni kẹ̀kẹ́lé kẹ̀kẹ́lé ọlọ́ọ̀ni kẹ̀mẹ́lẹ́lẹ́ àwọn ọ̀rọ̀ kan tẹ̀kú jọ méjèèjì ibi tó ti jẹ́ sí láti ẹ̀rọ kọ́ ọ̀sẹ̀ kí ẹ kọ́ tẹ́tẹ́ ẹ ẹ kò ní sí láwọn ọ̀dọ́ tó wá ní kóòkì arábìnrin يعني علم لا يجمع بين موضوع المشتبهات طلع ولا بين طبيعة الشبهة علم يجوز حقوقه حرام الله تعالى وكبير كلام bó ṣe jẹ́ bó ṣe jẹ́ bó ṣe jẹ́ pé èèyàn gbọ́dọ̀ sọ aláàlì sí àrọ́mù bó ṣe jẹ́ pé èèyàn gbọ́dọ̀ sọ haramu sí aláàlì tó pé wọ́n níwájú ọlọ́run kí èèyàn ṣe pé kí ní haramu kí èèyàn sọ aláàlì bẹ́ẹ̀ lẹ́yìn tó bá jẹ́ aláàlì gbogbo ọ̀fẹ́ ní ẹ̀fọ́ mọ́sọ̀ haramu pẹpẹ gbogbo tàtà àwọn tí bíríjì kẹlẹ yìí nìkú àbúrò abẹ́rẹ́ kẹ mo padà bọ́ abẹ́ tó ní òkè lákọ́ súná kó bà kọ́ lọ́wọ́ wa. wọ́n bẹ ilé ìwòmọ̀ láàrin àlàyé àti àrọ́ọ̀mù gbogbo àwọn tí ń tẹ̀ bẹ bó ṣù ha wọ́n jọra wọn. láàyè àlẹ́bù bó ṣe kẹ̀kẹ́ irú mi nàná. èyí tó pọ̀ jù lọ àwọn èèyàn. kọ́lá mẹ́rin ló tẹ̀bi rẹ̀ ọ̀ṣun wọ́n ní abẹ́ ìtò pọ̀jù àwọn èèyàn ètò pọ̀jù àwọn èèyàn wọ́n ọ̀hán wọ́n ọ̀hán ètò ìjọ aláìsí tó ìjọ arábù ṣé ìwà ni òun ló wá pọ̀ jù nínú kéṣì ìṣìtọ́mọ èèyàn ti bí lójoojúmọ́ pẹ̀lú ẹ̀ tó ẹ pé kò lè ṣe ìdájọ́ lórí kí ni ẹ pé ṣé arábù yà aláìsí lórí jẹ́ sí bá ṣe sí nǹkan àdá sí mẹ́díkù dọ́kítọ̀ nígbèsí ayé wa pé ìlọ síta wọ́n tẹ́tẹ́ wọ́n dàgbé sábàdà fún ìta wọ́n ṣe wọ́n ṣe kí ni wọ́n gbé lọ lábí sí wọ́n ṣe wọ́n ṣe fáìdì kánú kò wọ́n lọ́ wọ́n lọ́ bẹ́ẹ̀ láti bẹ́ẹ̀ lọ àwọn àbá àfi kí wa ká tẹ tàbí sẹ́sẹ̀ ló jẹ́ mẹ́tẹ̀ẹ́ bá dé tàbí owó tí àbá fi kí wọ́n mọ̀ ẹ̀gbẹ́ àbá àbá tírẹ́ẹ̀dì fi kí wọ́n tí ó máa ṣàlàyé ìmúrùn kò ṣì tẹ̀lé ẹ gbọ́sẹ̀ torí pé kí ni pẹ̀lẹ́kẹ́sẹ̀ ti kẹ́ lọ pẹ̀lẹ́kẹ́sẹ̀ ti gbogbo ààrẹ ọba níláyé ìjọba ti ṣe pẹ́mìlẹ́sì ọkùnrin tó ti àárẹ̀ ọba bí àárẹ̀ àbí tí ó bá ti àárẹ̀ òkúrú mùsùlùmí àti ẹni sàárẹ̀ ní ìjàmbá kò bí bídà ti bẹ̀lá àti bídà ti ẹgbẹ́ mọ̀ This, for example, this man of Sita can interpret it to you, this gather, it's all politics. Abẹ́ ẹ̀kọ́, Mádé Sita can interpret it to you, ẹ̀wọ̀ ẹ̀tẹ̀ Fáráṣí ọ̀tún fi jèrè, ìtẹ̀gbàgbọ́ ọ̀tún fẹ́ ti ọdún ìlú ọ̀tẹ̀ kiri yọ lọ. Lóyìn bá dákẹ́ tó wọlé sàárè. Bó bẹ sọ mọ́nà pé rọ́bì ọlọ́run dábì bá kébi ní ẹ̀tẹ̀ lọ wá máa tó jọra wọn. Ọlọ́run ìjú àtàlẹ́ náà. Nàmẹ́kẹ́ ومن وراء برزخ إلى يوم يبعث كوكو كالوني سكو بي بي كوكو gbogbo tí yóò bá ṣe tó fi wọ́n lọ́wọ́ pẹ̀lú rọ̀ ó tó kò lẹ́yìn ọlọ́run àwọn apáàtì kí làwọn fi yẹ̀yẹ́ sọ́sáìtì wa kúrẹ̀ lórí ẹ̀rọ ẹ̀wọ́n ní kí wà kí fún ẹ̀mí rẹ̀ ti ọdún kí lọ́pọ̀ jù níjọ́ wo náà àmọ́ tí tí tí tó jọra lọ sẹ́nu ní òmò tó ti tó jà ọlọ́kọ̀ sọ Imam Ahmad kẹ́míṣẹ́sì kọ́ wa rahimahullah wọ́n ní kẹ́míṣẹ́sì yìí ẹ̀sìn náà ní kọ́kẹ́sì àìlọ́ àti ìbáṣọ́ tó máa yá wa mẹ́sàlá àgbà ti ìbáṣọ́ rẹ̀ bí twenty years náà ní kọ́kọ́ ká kó tó ayá wa. Nígbà mi ṣeré ní ìta mi ṣeré káàkiri, níṣẹ́ mi lọ sọ pé kéṣù tó lágbára gbára mẹ́sàlá àjọ àgbẹ̀pẹ̀ òun rẹ̀ kéṣù. Lébà tó ṣúgà ní àwọn náà ti ṣẹ́ bàbá for example obìnrin ti lẹ́jẹ̀ abọ́kọ̀ ti kùmọ̀ àsìkò wa tó wọ́n sọ pé kò lè ti ta ọ̀lẹ́ kí wọ́n eléyìí tẹ̀lẹ̀ tí orí mi wọ́n ní àwọn ọ̀lẹ́ kí wọ́n kò lè kí wọ́n ti kò ní yẹn bá fáyà àwọn tó jọra wọn yìí kọ̀kọ̀dì sẹ́bọ̀rà àdìsí yìí wọ̀ ẹ̀sìn ó ti gẹ́sìn rẹ̀ sá àtijọba ló àtàlẹ̀ ìtumọ̀ ẹni pé ẹgbẹ́ òkú kí ní ìjọ haramu ó ti jọ halal wo ó fẹ́ tàkìkù ní haramu kí mọ́ wùlẹ̀ ìtumọ̀ fọ̀mẹ́ntàkọ̀ ṣùgbọ́n á pàràpàrà ẹ̀mọ̀ sáyẹ̀ o fẹ́ tu yóò fi yà dada ọmọ ní tọ́kọ̀ ṣùgbà ẹ tó bá bá yà fi tó jọra wọn yẹn tó a ní wọ́n bẹ́ ta kéde kalẹ̀ eléyìí ní ìkúlẹ̀ jẹ́kú yóò kílẹ̀ dáàbà yẹn lọ sí ìbùkà ìlà máa là ní ìbùkà àpà àdìsí níwájú sí dẹ ló tẹ́ra ẹ̀ dẹ̀ àdìsí wa àdàbìnrin ti dúró ọlọ́dún rẹ̀ lọ́sí tí òru ọlọ́dún sókè fọmọdé tẹ́kọ̀ ṣùgbà ẹ tó bá bá yà ṣùgbà yẹn tó jọra wọn yẹn tó jọ ó ti ṣe kí ni ó ṣe pẹ̀lú àtìmọ̀ ní síbẹ̀ láàrin wa sọ́lọ́ ọba rẹ̀ orí ó ti ṣe kí ni ó ti sàfọ̀mọ́ síbẹ̀ láàrin wa sí ọlọ́ọba rẹ̀ wọ̀nyí ó ti sàfọ̀mọ́ síbẹ̀ láàrin wa sàwọn ọmọ èèyàn torí pé káwọn ọmọ èèyàn máa káwọn ọmọ èèyàn máa ní pé kọ̀mí ti ti jẹ́ kí ni haramu tó jẹ́ pé haramu àbọ̀tún kó jẹ́ kí ó jọ aláìsí tó kọ̀mí tilẹ̀ abúlé ó máa jẹ́ pàṣẹ so tó sálẹ̀ sọ pé kọ̀kọ̀ sábra yìí wọ̀ ẹ̀rù wọ́n mọ̀ wọ́n bá fi ṣubú ha gbogbo ẹgbẹ́ bá lọ sí sínú ṣubú ha ó lọ́la yìí táwọn akọ́ fún kí n ṣe bí apàdé rẹ̀ wọ́n mọ̀ wọ́n bá fi ṣubú ha gbogbo ẹgbẹ́ bá lọ sí sínú àbíjọ yìí wọ́n bá yóò padà lọ sí sínú àrọ́bù كالراعي الذي وافق سجوده وقوعه وبالمثال كان في كجوكا يعتني المقام لمن يقال يديه لم يفتح في وقوعه ìkànnì àfààní gbogbo àlàyé tí ó bá ti sọ̀rọ̀ àyè tẹ́bá tó wá sàgbẹ̀júwe sí tó tí ò bẹ́ẹ̀ dé òun sì ti sọ̀rọ̀. Nítorí kọ́lọ́ sọ pé ní ẹ̀dáàlì kẹ́sì olùmọ̀ọ́mù làǹtà lè nà. Nínú ọlọ́run pé ní àpèjúwe òun òun mọ̀ sàpèjúwe fáwọn tó wù nílà káyì. Tó tó bá sàpèjúwe fún un lórí ọ̀rọ̀ tó wò tó wáyé owó òkú òkú náà nílà káyì. Ó mọ̀ àṣọ. So kó lè yí wa dáadáa ní ọ̀rọ̀ pé ní àwọn tó jọra wọn nínú àwọn kéésì síkíù kéésì sọ̀rọ̀ gbèsè ayé tó jọ aláìsí ìjọ aráàlú tó pọ̀ nínú gbèsè ayé wa àbọ̀kọ̀lọpọ̀ ò mọ́yì kó lè yí wa dáadáa lẹ́nu wa ní àpèjúwe rẹ̀ kàrọ́ọ̀rìn ó dà gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ kẹ́kẹ́ tẹ́rẹ̀ jẹ yẹ́rẹ̀ à àwọn ilẹ̀ tẹ́lẹ̀ mà tí wọ́n tẹ́rẹ̀ jẹ ní etí bèbè òkò tí tẹ́rẹ̀ jẹ ní etí bèbè yúùsùkú àyẹ̀rẹ̀dà àfihàn tó jẹ́ pé ẹni tí láì ní sẹ́gbà ìdára yóò jẹ́ fún òkòlókò tí ọmọ ẹ̀jẹ̀ rẹ̀ níwà ló jẹ́ ah, òun kọ́ lè fi kọ́mọ̀jà pé òkòlókò kọ́mọ̀jà á ah, àwọ̀ ah, ìtọ́ ìtẹ́wọ́ lò ìwọ tó ọba ń kọ̀ bí tó ń kọ́ lóṣù ṣúgbà tó gbogbo gbà o gbà àti ní ìjọ aláyọ̀ ìjọ àràmù tó jẹ́ ní sálẹ̀mí fẹ́ àjọpọ̀ rẹ̀ pé ó kì ó lọ aláyọ̀ ìjọ àràmù ọwọ́ àwọn oní àràmù lé ó ti lọ́la ó ní ibi òtún oní àràmù pàtó sọ́ọ̀lì ó wá mú ní halal tí a ó gbọ́dọ̀ aráàlú halal tó mú ó tún lọ́la ìjẹ́ ti ní ìṣẹ̀lẹ̀ ó tún mú ní halal tó mú kò sígbà tó kó bá bọ́ tó halal káàdé mi sọ ó ti yé ní pé òfẹ́ lọ máa ní láti mọ bọ́ọ̀tù létí lórí òkolo kò sígbà tó gbà bọ́ọ̀lù tó kó yóò ṣì kó ayọ̀ sáà kí ala ala harfu tabihi harfu al-istisna' lit-tabihi wọ́n máa ń fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àmọ́ láti ṣàyẹ̀jú pé tẹ́tí o ju ẹ̀ kọ̀kọ̀ yìí àdébìrì tẹ́tí o kọ̀ gbọ́ àlàyé yìí dáadáa wọ́n ń tẹ̀lé fún ní mẹ́lìkì kíma ọba àdúgbò pẹ̀lú ní báńkì rẹ̀ kò sí ọba yẹn tí ò ní fẹ́ ní báńkì mọ́tẹ̀ẹ́fà gbogbo àná làbọ̀ pé kò sí ìlú kọ̀ọ̀kan tí ò ní báńkì rẹ̀ láyé nísìnyí وإن لكل ملك إمام أبا قلوني ما بيو ألا أنا بنتي تتي أقوم kájú wọ ìdílé tí mo lọ ní àrùn báńkì sọlọ báńkì sọlọ wọn ní àrùn rẹ má ṣe é kàkókè kálá yìí ti ṣe pẹ̀lú ọpọlọ bá fara bí pọ́ǹtì kẹfẹ́ sátẹ̀lá yìí bí ala wọ ìdílé tí mo lọ báńkì sọlọ tó o gbọ́dọ̀ kọlu síbẹ̀ tó o gbọ́dọ̀ débẹ̀ òun náà ní sọlọ kábẹ̀ṣù àhárí pé ẹgbọ̀rọ̀ ṣẹlẹ̀ ẹgbọ̀rọ̀ ṣẹlẹ̀ báńkì sọlọ àdébíwájú ala ẹtùmọ̀lẹ́mọ̀ ẹ̀kàdíò ìnàbí ìnàbí ìjẹ́kẹ̀ ìgbógbòrò pàtì ẹ̀rọ kẹfẹ́ múdà ó náà ní ìdí àní ẹ̀rí ṣẹṣẹ́ ni àdébí pàtì ẹ̀rọ kẹfẹ́ lára ò fúlẹ́ṣì kẹfẹ́ lára ìdá sọ́dà tí fúlẹ́ṣì yẹn bẹ́ ìdá sọ́dà àjọṣẹ́ gbogbo ara yóò kú yóò dà yóò dáná yóò dáná wọ́n ìgbà pọ́sẹ̀lẹ̀ àmọ́ tí pàtì ìgbà jẹ́ pọ́sẹ̀lẹ̀ gbogbo ara yóò bàjẹ́ alà àdébí ẹ̀ وهي تقذفون لأجابين إذا رجل الحديث لهم لا نزني ومعصوكي تصدر فلاسكو أما سأل بقية في البيت حديثي هنا لكني أبي لا تني وعدوا نفسي فقني وبينهما أمور مشتركة شاما تني الله فقني أهل لكم ليلة الصيام مسيح علي, علي رمضان على الفين òbí lọ́lọ́ fún báyìí kò sí kábàáyì padà gbogbo àwọn aláìsàn tọ́nà ká yẹ nínú Qur'an ó ń kílẹ̀ sí gbala abẹ́fẹ́ ọlọ́ni orí ma ta alẹ́ kókó bàrà àtàwọn yàrá ilé wọ̀ fún yẹ gbọ́dọ̀ débẹ̀ orí ma alẹ́ kókó àjẹmù àti ẹ̀jẹ̀ ìjọ̀gbọ̀ ní arábù fún yín sẹ́kúkú àwọn arábù yẹn ó kílẹ̀ abẹ́fẹ́ ee náà ibi tí mo ṣẹ̀bi á máa wá táwọn àbá sọ àwọn onímọ̀ sọ wọ́n ni òun náà ní kí hadithi kan wá hadithi so sókè kí hadithi yẹn kó wá tọ́ka lórí pé ẹ ṣe ìjọba yìí àbí ẹ má ṣe ìjọba yìí wọ́n ní so nǹkan méjì lẹ́ máa ní máa ṣe làwọn olùkọ́ máa ṣe ní hadithi yẹn nǹkan àkọ́kọ́ òun náà ní pé alìsábàtà ààrẹ hadithi àṣọ ààrẹ hadithi yẹn wọ́n ní wọ́n kọ́kọ́ ṣe pé ní tí àdíjì bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ní ṣe ìdájọ́ lé ní ní pé aláìdájí aráàlú ṣé ṣé ìdí rẹ̀ sẹ́nẹ̀dù rẹ̀ ká lẹ́nu tó bá náà ọlọ́ọ̀bọ̀ bí ká ti fẹ́ bí àwọn ọmọ bukari àdìgbò àkọ́ni àdìgbò àdìgbò hadith kọ̀ọ̀kan sọ bukari bẹ́yẹn bá mú títí ẹ̀ bá ní làkàjì láyé lólè gbọ́ yẹ lólè gbọ́ tó ń tẹ́ ṣẹ́ṣẹ́ ìtumọ̀ pé ẹnì kọ̀ọ̀kan nínú àwọn tó gbà tẹ́ ẹ bá wọn wo biography wọn tẹ́ ẹ bá wọn kó kápítì wọn kò sí òkú ọdún wọn kò sí ẹ tí ò tí ò ní pé ní àtàkà wọn. tẹ́ ẹ bá ti fẹ́ já tẹ́ ẹ bá fẹ́ já irú àwọn bàbá yìí ẹ lọ wá sọ́ọ̀sì àwọn ènìyàn lọ́nà mí ìdí èso àwọn táwọn wá gbà wá. tí wọ́n sọ pé àjẹsára fúlà ẹni tí wọ́n já pọ̀ yẹn gbogbo méjèèjì tó bò kárí káàkiri pé òwò fún ẹgbẹ́ ní ìdí gbádùn látọ̀dọ̀ àbẹ́bí ẹ̀rí fún ìdára rẹ̀ òun náà ní méjèèjì márùn-ún àgbọ́pọ̀ ṣùgbọ́n tó bá rà kò àdìsí lè gbẹ́jọ́ lọ́dọ̀ bùkárí àdìsí iṣẹ́ ti bára ní ẹ̀ka ìjọ lọ. tó wọ́n kọ́kọ́ gbé àdìsí ẹsẹ̀ ní oṣù ẹ̀yẹ pé àdìsí lóòótọ́ sẹ́ẹ̀dì òde ìdájọ́ tó wá látọ̀dọ̀ sẹ́ẹ̀dì lóòótọ́. òun náà ṣe ṣe àkúrídùn mọ̀nà lọ́dọ̀ àwọn ọmọ ṣùgbọ́n tó ṣe ṣàkúrídùn mọ̀nà pé sábẹ́bí ṣe dájọ́ láàrin àràmà kàláàdì ṣé àdìsí ẹgbàdùn ó kì àdìsí ẹgbàdùn àbí اوكي اذا كنت يا ابني بتقرا حديث لا تشرب فيه حلال اذا كنت يا ابني بتقرا حديث لا تشرب فيه حرام سكري سي داتو يا سي في سي يا بيتي في برضو يلاي ايه في بقول انا كنت في البلد سكري الا في سكري اه بس في مدام سو بدي في يعني اقول لك في ما بدي اوكي في حلال يعني حرام ولا كده حديث ده في حديث بوكات الجنة تيجي سبعة بعد أكبر ناس بتبوسين كده كل شيء كده ما فوق ما واشرب سبعة سو اوكي اكو منطوق كده حرام حلال القران اكو منطوق كده حرام القران سو اكو منطوق كده حلال الحديث تطلع حلال حرام الحديث هو هو المسلم تفق عليه بشكل هو نبي امور مشتبهات او افاضل صنع بين حبيب àwọn àbá àkọsọ pé ní àwọn òmùrù mùsùlùmí àti òjòrà ọ̀yẹ́ wọ́n ní sáà nẹ́bí sọ bẹ̀ nígbẹ́ ní àrọ́bù gbogbo ìdájọ́ gbogbo kẹ́kọ̀ọ́ tó bá ti bá ti jáde níbi tó jọra wọn pé for example fóònù fóònù bóhé lọ́nà sẹ́ńkọ́ bóhé lọ́nà mo wá ní ìlú àkàtà fóònù náà bóhé lọ́nà ó wá jọ fóònù tẹ́bi náà sọ̀rọ̀ ó jọ fóònù tó fi mo sọ̀rọ̀ láti ìjọ mẹ́ta tó ti ẹmọ pé kí n mú àbí kí n má mú lórí àbí so kí n mú lè jẹ́ aláìsí ó sì lè jẹ́ àrọ́ tí ẹ bá jẹ fóònù mi mo mú kí ìmọ̀ wọn tóbi káàkiri tó bá jẹ fóònù mi náà mo padà fún orí yẹn padà fẹ́ kẹ́ aláìsí sẹ́wọ̀n kó kọ́ọ̀lù tó ṣẹlẹ̀ ha sẹ́wọ̀n kó ti yọra báwọn pé kí n mú àbí kí n má mú torí pé aláṣọ ọlọ́mọdé adára kéèké ẹ̀ ìkálábà ní ìṣòrí àbí so ó máa tó kéèké mú àbíkí báwo sáwọn kọ́sí kọ́sí bọ́ọ̀lù kiri kọ́sí bọ́ọ̀lù kiri so àwọn abúlé kan sọ pé ní irú ọ̀rọ̀ tó bá ti jẹ́ mọ̀tò tẹ́lẹ̀ àbá àwọn tó ti ẹni wọ́n ní haramu ní mutla kéèyàn kéèyàn ṣe haramu ní kiri mutla ẹ̀rí wọn lẹ́yìn àwọn àwọn onímọ̀ sọ báyìí wọ́n ní torí tó tẹ̀lé ọ̀rọ̀ táà lẹ́sọ pé wọ̀ òhúrú òṣìṣẹ́ wọ́n ní wọ́n ní torí ká mẹ́ta sọ pé ní kàrọ́ọ̀ì náà wọ́n ní torí ká mẹ́ta sọ pé ní fàmẹ́ntàkọ̀ṣù ha wọ́n kọ́ àti hàrá wọ́n torí ẹni tó bá bọ́ọ̀lù sínú ṣubú ha o ti bọ́ọ̀lù sínú kíni o ti bọ́ọ̀lù sínú hàrá wọ́n ní sọ òfin ẹ̀bọ̀ kéèyàn tẹ́ẹ̀kì lọ́ọ̀ tó jẹ́ pé ṣubú ha ni kó wá lò wọ́n ní kíkiri hàrá kó sá kó wọ́n lò ṣubá so ṣubá lọ́dọ̀ ọ̀dọ̀ hàrá àwọn onímọ̀ kejì ní irọ́ ṣubú ha halal ṣúgbà kẹ halal tó ti ẹni àmọ́ títí ilẹ̀ rẹ̀ títí ilẹ̀ rẹ̀ ọ̀dà wa ọ̀rọ̀ mi ọ̀dà sí ẹ̀ láyọ̀ ọ̀fẹ́ ẹ̀ ti bọ̀ pé fóònù ìyẹn sọ́nù ó wá rí irú rẹ̀ bí ìlọ́nà lẹ́sọ̀ mẹ́ta fóònù yẹn wá lọ sí ẹ̀ pẹ̀lú kọ́lọ̀ fẹ́nà àbórísà ìkẹ́kẹ́ tó yọ àìsàn ìkẹ́kẹ́ wọ́n ní kó mọ aláìsàn sọ pé ṣúgbà náà kó mọ wọ́n ní àmọ́ kó mọ̀ mọ̀ yẹn kó wọ́rọ́rù ìlànà ọkẹ̀ òun ló lè fi ṣe bẹ́ẹ̀ wọ́n ní wọ́n kàlá ọ̀rọ̀ kejì ọ̀rọ̀ kẹta táwọn onímọ̀ sọ òun ní pé kéèyí aláàlì kéèyí kékeré àrọ́ọ̀bù tó ti rí àmọ́ wọ́rọ́rù àmọ́ ìlànà ọkẹ̀ òun ló lè mú èèyàn tí ti àlẹ́ àrọ́ọ̀bù ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta táwọn onímọ̀ sọ ni ibi mọ́sálà àmì ìtọ́wọlé tó ti táwọn onímọ̀ sọ àwọn tí wọ́n sọ ní àlàyé ìtàbí sẹ́yìn náà ìfẹ́ wọ́n láti tó pé ní kàrọ́ rí yára àkọọ́lẹ̀ sílẹ̀ kàmí ní sọfẹ́ ní ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ṣùgbọ́n àwọn dàbẹ́ bí ẹni tẹ́ ẹ̀rọ ẹ̀jẹ̀ ní etí bèbè òkoloko wọ́n ti sọ pé kí ẹ̀rọ ẹ̀rọ ẹ̀jẹ̀ létí òkoloko kẹ́ ẹ̀jẹ̀ haramu tó ti ẹni tìdí ẹ̀rọ ẹ̀jẹ̀ yóò kà máa ní ti pé ẹ̀rọ òun so àti náà bọ́ọ̀lù sínú haramu ní ṣubú àkókò àkókò kò kílẹ̀ torípa àti sọ pé ní torípa àti sọ pé láyé àlẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìyàwó yẹn pẹ́ ṣubú àti so àti kéèyàn lọ kọ́mà rẹ̀ èèyàn mélòó ló wà rẹ̀ ló jẹ́ pé ní àbí àwọn ẹ̀kan tẹ́gbẹ̀ẹ́ láwọn àpò kíkú tá a bá pé ní cv wọn bí ìgbà kíkú yìí ẹ̀bẹ̀rẹ̀ tó tó fẹsọ̀ sọ́jíọ̀ sọ́jíọ̀ ìwò orúkọ wa léke sí. a gbọ́dọ̀ ní ọ́fíìsì kúrò àwọn ẹ̀yẹ́ náà sọ́sáìtì wa tòrójòjúmọ́ ni kéṣe sí ṣubú àdínkọ̀ ní sọ́sáìtì tó ju alájà lọ kéṣe ṣubú àti orílẹ̀-èdè mọ́ra ti yàrá wa dà kéṣe sí alájà àtàyè ayé náà ló ti parí ọlọ́run sáà so báwọn afọ́ túláàsì ó ti jẹ́ túláàsì yẹn kó wá jòkó ọ̀lọ́ọ̀ni ṣé kàfíà tẹ́ ẹ bá gẹ̀rẹ́ ṣù obìnrin tó lè ka máhàrámù ẹ̀mẹ́tẹ̀ ìsọ̀kúnlé wọ̀lá ìwé tẹ́ bá sọ pé wọ́n fẹ́ járọ̀ ẹ̀jẹ̀ pẹ̀ṣẹ̀ ní àná ìdẹ̀pẹ̀ sáà ní ìṣúṣẹ̀ káàkiri pé pílíìtì ní yọ̀ máhàrámù ó lè wọ́n mọ́ bó ṣe nílẹ̀ tó ní kùrán yẹn aláàlú kò yín kùrán wọn aráàlú kò yín kùrán yẹn gbogbo tí ń tẹ́lẹ̀ tó ní kùrán àti pé this is halal ẹ̀rí rẹ̀ ní ìlú kùrán this is halal ẹ̀rí rẹ̀ ní ìlú kùrán this is halal this is haram this is haram this is haram ẹ̀rí rẹ̀ ní kùrán wọn náà kọ̀ọ̀kọ̀ àti ìgbẹ́ kábẹ́tì wa sọ̀ fún oṣù níbo lè yóò ti kọ́ ilé kí ló ti lọ kọ́ láti ìṣeré gbàgbé ẹ̀dá òṣèlú ọ̀rọ̀ kí làwọn ìṣàkọ́ lè kí ọdún mẹ́fà lè kí ọdún méje lè kí ọdún méjìlá lè kí tẹ́bá sọ sínú kẹ̀kẹ́ sí haram bẹ́ẹ̀ ní ọ̀wọ́ ìbọ̀dà kan sọ fún ìrọ̀lẹ́ àbíà òun rẹ̀ kọ́ lóun sọ òun á pàdé ẹ̀rọ ọlọ́run kẹlẹ́jọ́ òun á sálámà tó lóun rí títọ́ sílámù sílámù òun rà jùlọ sálámù àlejò ó wá fọwọ́ pé báwo kàkà ó lọ́wọ́ fọwọ́ pẹ̀lú wàá pàmò wá ní sálámù àlejò sálámù sálámù tí mùsùlùmí ló ń bẹ̀ ó lọ́wọ́ ní ṣé ẹ̀dọ̀ pé àtẹ́bí sọ pé tí ẹ̀dá ò sálámù sílámù kò rí bẹ́ẹ̀ kọ̀ قولوا وانا وقالت الرسول السلام واحد قولوا ده كلمه كلمه كلمه ما صدق انا كنت عايز اقول اول من يتكلم في السلام واجب انت ما عرفت طبعا ايه اللي ما عرفت والواجب له اصول فقهيه قولي والواجب المحكوم بالزوابي في فعله وترك بالعقاب انت ما تقول واجب له شريعه tọ́lọ̀ bá bọ̀ kiri iwájú ìtàn bá bọ̀ kiri iwájú ìtumọ̀ ẹni pé tó bá yọ gbàlagbà tó o bá yẹ ṣe ọ́ jẹ́yà ó pọ̀ níṣẹ́ ẹbẹ̀ wọ́n lóde ó tún wá rí èyí ṣe sáké ṣe ní tó o ṣe yìí ó lè ó lè bá yàgbọ́ kí ìlú ti yẹ. wàlúwà yìí sẹ́bà pàdé pàdé sọ̀rọ̀ ìtura ṣe ìbomi ọ̀pẹ ìbá yẹn ká torí kò mọ̀ ní kánú so kó má wàláì ẹmẹtẹrì ẹmẹ kọjọntẹrì kọjọntẹrì gynecology sẹmẹ tí wọn sọfọ fà àmìtì tó wáyé kíkè dé ọsùn àjọba pé oníkè ìdájọ sí owó abẹ kọsọ kọjọntẹrì gynecology sẹmẹ tí wọn sọfọ fà pé ó kẹmẹ bí sí kèsì twenty thousand bẹ́ẹ̀ lọ sẹbà bàbá àfikún yìí àbá àfikún ọ̀fẹ́ ní ọ̀fẹ́ ní ọ̀dọ̀ pẹ̀lú àwọn ìṣòro ọlọ́run ẹ obìnrin tó bá lẹ àbí tí kìdí báyìí bá tẹ̀lé láti ṣe. tí wọn tó gbé nǹkan àti wàhálà ló ń ṣe tó tó ọ̀dọ́ táwọn níbi tẹ́ ẹ̀ tẹ̀ ṣe kó ní ìwẹ̀ kankan fún wọn fún wa rẹ̀ fọ́nrẹ́ ìgbẹ́ ọlọ́run. abẹ́ bá rẹ̀ fọ́nrẹ́ ìgbẹ́ ọlọ́run bá rẹ̀ fọ́nrẹ́ ìgbẹ́ سوى أمور مشتبهات لا يعلمون كثير من الناس كثير لنا كثير تعلم قولي والله لن بتعجل يقول لن تعطي نبي الله لما أمور مشتبهات تكتبه ẹ̀jẹ̀ kọ́lé lédi ara mi nígbà tó dájọ́ ṣọ̀jọ́ brọ́dà tẹ̀lé fọ́tò àjọ kó ah, lè tó ọkàn wa bàjẹ́ já tó bẹ́bí tí ń bọ̀ lẹ́tọ́ rẹ̀ ẹ̀kọ́ tí ń kò ní ti sẹ́bọ̀ lọ́kẹ̀ ọjọ́ àjọ wọ́n wá láwọn ọ̀pọ̀ ojú ojú orí nígbà tó wá lọ́wọ́ tá a dé ọ̀dọ̀ yìí sẹ́kọ́ pátá mo wá wò pé táìpù tẹ́ fẹ́ mi tẹ́lù tẹ́lù náà kò sì dé fáìfáì tẹ́lù ní tó láti lọ́ṣẹ̀ bẹ́ẹ̀ ó wá wà ní àárín pé ṣé kí n lọ dọ́gbọ́ ní àìsójú orí níbi ráìsì rájẹ́jẹ́ ní nígbà yàrá sí bàbá wọ́n kò jẹ́ sáré lọ́pọ̀ wọ́n rò pé kò sí ìgbà tí wọ́n fún wọn dà lọ́sẹ̀ láti tẹ̀sí ọdún bọ́ọ̀lù tó ṣe tẹ̀lé torí pé kò sí ní ẹ̀yẹ́ tẹ̀lé lójúmọ́ ní òun rò kò ṣe tẹ̀lé àgbọ̀wọ̀ tẹ̀lé sí síbẹ̀ náà làwọn aláwọ̀ àpapọ̀ tó bẹ́ẹ̀ gbẹ pé ó yẹ òun èyí lágbájá ní kẹ̀kẹ́ fúru ìṣẹ̀já tí wọ́n lọ́lẹ̀ tó ń lọ kó sọ tẹ̀sán eléyìí dẹ̀ tó jẹ́ tó àbá àkọ́kọ́ ní bẹ́ẹ̀ náà bàtà wọ́n ta àbá àkọ́kọ́ àbá àkọ́kọ́ ìtí wọ́n fi ń sẹ̀ ìtí ò jẹ́ ní pọ́blẹ́mù kẹ̀kẹ́ ó ní òkú àná lọ kó sàbọ̀ so nínú nínú tábẹ́tàlà yìí àdéhìí ní àlàyé kókúrẹ́ òun náà ní tábẹ́tà sọ̀rọ̀ àpẹẹrẹ وإن على وإن إما الله إما àlàyé ní sílẹ̀ ní pé tí ọlọ́run bá wá sọ fún akọ́ká ṣe ìjọba yìí àwọn afáàní tọ́lọ̀ bá kọ̀ mọ́jà ká ṣe ìjọba yìí tó bá sọ fún akámọ́ ṣe ìjọba yìí èyí tó ní ká mọ́ ṣe yẹ ká lọ sọ nípa oríṣiríṣi tó ní àṣẹ lọ torí tó ní ká ṣe yẹ asman a lè ṣe tó wọ́n ní ká ṣe àti èkó ọ̀gbà wa bẹ́ẹ̀ èyí tó wá ní ká mọ́ ṣe yẹ ká النبي فإذا أمرتكم بشيء تنبغ على زكاتك فأعطوا منه ما استطعتم أشي ما تنبغ وإذا نهيتكم تبان من زكاتك فاجتنبوه السادنة السادنة كان السائرين أما تتولى والله يوفى لنا كلنا في أوائل وان شيء كابو صلى نعمشي بشي شيء صلى نعمشي له وجوه شو سوا الله تعالى سو الله تعالى في وجهه ألا الله محارمه láti àlàyé tá a ṣe hadithi òun náà dàkí sáfíkì àti ọkàn wa alukọlù òun náà ní ọba ara ṣètò òun náà ní ọ̀tá kankan tó fojú àti òkú wa tọ́nà sí ojoojúmọ́ ni ó gbé weapon lọ́wọ́ láti fi attack gbogbo mùsùlùmí kọ̀ọ̀kan wa káwọn sọ̀tọ̀ muslim tó fẹ́ destroy ilẹ̀ mi wọ́n ló ṣe ṣe kò sí lọ́dún ṣètọ́nù ògbé o àjẹsí ẹnì kọ̀ọ̀kan wa àwọn àbá àti ẹ̀mọ́ ọmọ èèyàn ẹ̀mọ́ mùsùlùmí o ọ̀tá àárín oṣù níbẹ̀ lójú ogun ní fáìtì ìwọ́n sì bẹ̀ lójú oṣù wọ́n bí iná mahamman bọ́sọ́rí rahimahullah ìgbé àyẹ̀lẹ́sì ṣètọ́ tí ṣètọ́ jẹ máa sùn kọ́ bàbá ní lọ́wọ́dá bá ṣe ìtọ́ tí ṣe tọ́lù bá ìṣe ìtọ́ kan lára àbárí ìjọ àbábá kò dé àbáṣe tọ́lù òsì ní ìjọ kan bẹ lójú ogun bẹ lójú ogun akẹ́kẹ́ rẹ̀ ṣé kàbí ìkẹ́kẹ́ náà ṣe ìtọ́lù bá pẹ́ lára wa ẹbí pékèké wà láì wọ ojú wa kò wá ìwọ wa kò wé ju wa wà láwọ ọ̀pọ̀ ló fẹ́ tọ́lù mọ̀ pé ní ọkàn wa ni wọ́n fi wọ ìṣe wa lójú ọ̀gbẹ̀rẹ̀ àti àbọ̀ tó wù jù yóò sùn òun náà ní ọkàn ló ṣe tó lọ bá fẹ́ àdírẹ́sì gbogbo ara nígbà mi àdírẹ́sì ọkàn máa lọ ọlọ́wọ́ sọ pé ṣé ẹ̀rọ kẹ̀mí àmọ́ alákùnrin mi náà fàdé sọ́kẹ̀ ìdí bọ́ọ̀lù kí ni ti sọkọ̀ mi ọkàn yẹn ọkàn yẹn ọkàn yẹn ọkàn yẹn ọkàn yẹn làdébí wọn sọ pé méje kẹkẹ bọ ọkàn ọkàn rẹ o tí nǹkan bẹ ọkàn ọkàn capital wa was spiritually so ojoojúmọ́ ṣe ìtọ́rù fẹ́ àìdájọ́ ọkọ̀ ọfẹ́ tí kò ọkọ̀ wa àwọn làwọn anígbàgbà ìkẹ́kẹ́ tó lè tẹ́ ìbò ọkọ̀ wa níbi àtúnṣetọ́nù òun náà ní ìrántí ọlọ́run wọ àmúrùkù ti zikiri lẹ àdìsá aláṣẹ lọ sí ọgbà wa ni ó ní yáyọ nàìjíríà sọ pé wọ àmúrùkù ti zikiri lẹ mo sì ní pa láti ẹsẹ mọ ẹrántí ọlọ́run dáadáa aláàbí zikiri lẹ lẹkọọ ìrẹ́jọ́ náà nìkan ló lè ló lè ló lè lè kí ló lè kí ọkọ̀ ló lè kọkọ̀ balẹ̀ ló lè fún ọkọ̀ kẹ̀dí àlàáfíà tó fẹ́. kọ̀mẹ́sà ló dá nìka kẹ̀mẹ́sà ló rọ́jò ní àkọ́dáwó àdúgbò sí sọ̀rọ̀ sí. ó dàgẹ́ bí àjẹjú ọkùnrin kẹ́kẹ́ tí àwọn ọ̀tá kì í lójú. ó wá lọ wá fẹ́ǹsì ńláńlá ó wá fi gbé fẹ́ǹsì rin ó وإن أعظم ما يكون العبد من الشيطان إن صبر يجل تنسي على عليه هو هذا الشيطان والله ذكر لا يرجع الله إمام ابن جزية رحمه الله تعالى ولي لا يكفر دور الشيطان ما في شيطان لي مثل قول لا إله إلا الله تدع بكي يكفر ولا يكفر لا إله إلا الله في شيطان بأسان وتبع تاكي حالة البيت تبع بقى لا إله إلا الله لا يكفر فقط àpò olórí wípé ní ìdá ìpàdé ààrẹ ọ̀kẹ́rẹ́ ààrẹ ìpẹ́jọ ọ̀kẹ́rẹ́ ìwòsàn rẹ̀ ìwòsàn ààrẹ ọ̀kẹ́rẹ́ hamsu níbi kẹmàrún ló ti ìwò ìwòsàn ọkàn tó bá ti two minutes ìwò ìwòsàn ọkàn tó bá ti dípẹ̀ta lára kẹmàrún lẹ́sìn alákọ̀ọ́kọ́ alákọ̀ọ́kọ́ òun náà ni ìwọ tó ìwọ kò sọ ọkọ tó ti bẹ̀tà ọkọ tó ti lé kókó tó ti lé kókó tí ò irú àwọn ọkọ tó ti bẹ́ sọsáìtì wa níbi kàmáàrún kàmáàrún ló lè fi ṣògbó rẹ̀ tọ́kàn yóò fi padà sí tọ́lọ́ tí ó fi máa ṣe dáadáa padà alákọ̀ọ́kọ́ òun náà ní kó o máa fi padà rẹ̀ kéde pé kó o máa fi padà rẹ̀ wò ìfọ̀rọ̀ ẹgbẹ́ ní pé tí ò bá yẹ kó o jẹ mọ́ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ti haram wọ́n ti lọ́kàn àwọn ìlẹ́kùn ní ẹ̀sìn jàrá àkọ́kọ́ ìlẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ òun náà ni wọ́n kọ̀ ánù tẹ̀dẹ̀kùrì òun náà ni pé kókó máa ka Kùránì níka tí ó máa ronú sí ọlọ́ọ̀bà ẹ tí ò bá lè kà níka tí ó máa dùn máa kó máa gbọ́ àwọn tó ń kà ọlọ́run sí àṣepọ̀ kan láàrin Kùránì àti ọ̀kan ó lágbára spiritual connection bẹ láàrin Kùránì àti ọ̀kan ó lágbára kan ó jẹ́ kó sọ́tọ́ lọ́ ẹlẹ́ẹ̀kẹta wọ̀tọ̀lọ́rọ̀ kí ẹ máa ń pẹ̀pẹ̀ ní ọlọ́run ọlọ́run bá ìrẹsì sunkúkú ní àsìkò ooru nígbà tí àsìkò bàbá súnmọ́ tán kó wọn ẹgbẹ̀rún tó wájú ọlọ́run kó wọn sunkú kí máa ń ṣàkóso ọkọ̀ tó bá ti lè ẹlẹ́ẹ̀kẹrin òun náà ní kó wọ̀kì yá mú kà ìdúnyẹ lé kó o dìde lọ́kàn tó o kó o wá pẹ̀lú kó o wá ṣe láàbì kó o wá ní alhamdulilayi rọ́bìnà kó kó o máa ṣe ẹlẹ́ẹ̀karùn-ún kó o máa dòkó kó o máa dòkó títí ní alùkẹ́ àwọn ìṣẹ̀ dáadáa bàjáde alùkẹ́ àwọn ìṣẹ̀ dáadáa ọ̀rọ̀ tí wọ́n máa sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ gbogbo àwọn ọmọdé òun ní wájú ọkàn tẹ̀lé bọ́kọ̀ wá ti tẹ̀lé lọ́dún gbogbo àrùn bíi tẹ̀lé ọlọ́wọ́ ṣàṣẹ ọkàn wá ní ẹ̀rí ọkàn tí ó tẹ̀lé dé ọ̀dọ̀ ọlọ́wọ́ bá ètò àjọ lé ṣàṣẹ láti wọ́n padà dáa wa tó parí ọlọ́wọ́ ètò kúkà ta sọ kọ́lọ́ ṣàforíjì wa wọ́lá àdáta ayé dáná kúlẹ̀